ètò fún obìnrin tó ń bẹ lọ́wọ́n ọmọ láti conceive láti di ọlọ́mọ láyé lórí gbogbo àrùn kárùn tó bá wù kí ó jẹ́ ìpèníjà má fojú di o má fojú di ewé tí mo fẹ́ sọ yìí gbìyànjú kó bá mi gẹ́ẹ̀tì ewé àgógó ogún wọ́n ń pè ní orí igún wọ́n tún pè ní àparí igun gẹ́ẹ̀tì tútù ẹ̀ bá mi lọ pẹ̀lú ìyèrè kó kúnná tó bá ti lọ pẹ̀lú ìyèrè that is black pepper tó bá ti lọ pẹ̀lú ìyèrè ẹ wá fepo sí wá rọra ṣe bí péyàn ṣe ọbẹ̀ tó bá lágbára fẹja gbígbẹ díẹ̀ sí kó wá ṣe bí ọbẹ̀ kó jẹ́ tẹ̀lera tẹ̀lera bó o sì fẹja sí kàn gbá ọbẹ̀ yẹn ẹ̀ mọ̀mọ́ tó ń pè ní wọ́n ní wọ́n kíyàn gbá ọbẹ̀ kàn gbá ọbẹ̀ yẹn tó bá ti gbá ọbẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà kò dààmú ṣé tẹ̀lera tẹ̀lera gbogbo péyàn ní ovulation problem ni ó ní menstrual problem ni ó ní gbogbo àwọn ìdíwọ́ tí ò kí lè jẹ́ kóbìnrin lè rí oyún ní láti lè conceive gbogbo ẹ̀ ní kíní ìfẹ́ lọ bá wí ewé àgógó ogún àbí ewé àparí igún àbí ewé orí igún tútù lọ pẹ̀lú ìyèrè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 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú ẹ ṣíà prógráàmù yìí ṣáà yìí fún gbogbo àwọn èèyàn tó bá ń bẹ lọ́wọ́n ọmọ ẹ ṣíà ẹ̀ fún wọn kán jàǹfààní ẹ̀ ládàtà bá rí bẹ́ẹ̀ kọ́lọ̀ mo bá fọdílátò Sheikh Ali Imam alibusoiri ọ̀nà ogun àdúrà wa gbà fún ọgbẹ́ni wọ́n fẹ́ pè wá ẹ lè WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine a wà lórí Instagram a wà lórí YouTube a wà lórí twitter adẹ̀wà lórí facebook lórí global dahiratu dhikrlahi islamic organization tẹ́ bá ti dórí youtube ẹ tẹ global dahiratu dhikrlahi islamic organization all social media orúkọ tá ń jẹ́ ń bẹ̀ nìyẹn global dahiratu dhikrlahi islamic organization tẹ́ bá ti tẹ̀ síbẹ̀ á gbé information wa àwọn lecture wa àwọn wáàsí wa àwọn ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi àwọn ètò ìwòsàn agbèjáde àtàwọn pródọ̀tì tá ń ṣe masalamu wa ilẹ̀ lè kọ́ yìí ẹ fi fídíò yẹn fi ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn tó nídìí ẹ̀ àdúrà wa gbà oògùn fún ẹni tó ń wá ọmọ tó ń bẹ lọ́wọ́n ọmọ tó fẹ́ dolómọ láyé tó fẹ́ lóyún kó lọ wá ìwé àgógó ogún má máa ṣàfojúdi mọ́ ó ti ná mílíọ̀n ó ti ná táùsàn yẹn má fi yẹn sí confam lèmi ń sọ fún ẹ kò rújú ewé àgógó ogún tútù ewé yẹn náà ni wọ́n ń pè lórí igún ewé yẹn náà ni wọ́n ń pè ní àparí igún so wàá wá lọ ní tútù pẹ̀lú ìyèrè ewé àgógógún yẹn lọ ní tútù pẹ̀lú yèrè kó dẹ̀ rọra gbá epo kó gbá ọbẹ̀ yẹn báwọn àgbàlagbà yìí máa sọ pé wọ́n gbá ọbẹ̀ kó gbá ọbẹ̀ yẹn tó bá ti gbá ọbẹ̀ yẹn mú lónìí kó tún ṣe mí lọ́la ṣé tẹ̀lera tẹ̀lera wàá dọ́lọ́mọ láyè wàá lóyún ayọ̀ bẹ́ẹ̀ ni àlùbáríkà àwọn ẹni ọlọ́run ọlá títóbi ẹ̀ ayọ̀ ń dá fún gbogbo àwọn èèyàn tó bá nídìí ẹ̀ so ọlọ́run ní dá fún ẹni tó bá ní ìpèníjà lórí any spiritual problem àbí eh, sickness àbí disease ẹ̀rí ẹ kọ́ńtàtì wa ẹ kọ́ńtàtì Global Dahiratu Dhikrlahi Islamic Organization spiritual department so ẹni ibi tẹ bá òkè wà a máa àtẹ́ǹdì sí yín kò dẹ̀ síbi tá items wa ò kò dẹ̀ síbi tá àdúrà ò náà so a dẹ̀ ń kọ́rẹ́tì àwọn èèyàn à ń kọ́rẹ́tì nǹkan látòrí fóònù à ń kọ́rẹ́tì nǹkan látòrí fóònù pé lọ ṣe báyìí lọ ṣe báyìí ibi yìí sí ni láì tí ó sì mọ̀ gba kíkọ́rẹ́tì a dẹ̀ ń sẹ́ǹdì items náà a sì ní fìtọ̀fọ̀gbẹ́ ọlọ́run sọ pé ànábì sọ pé bẹ́ẹ̀ náà ni kò sí pé à ń bẹ̀ ìyá kan à ń bẹ̀ nìkan ẹ̀ẹ́n ọlọ́run làwa ń bẹ̀ ẹ rí so àdúrà wa gba inshallah rahman so gbẹ́ni tó bá nípe níjà lórí kọ̀ọ̀kan ẹ pè wá a máa attend sí yín so wọ́n sálámù wa ilà kọ́ yìí.